وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي لو لو الله سبحانه وتعالى الشيء يا صلاة إخواننا ومحمد صلى الله عليه وسلم المبعوث الرحمة للعالمين نمت يا رب ومنك في كل ما تلك اتيانه وبوا بلاي كي صلاة الله عليه وسلم أتيانه صحابة أتي أتيانه ما تورت لنا وشر محمد صلى الله يا رب títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde ìyáàbọ̀. a máa tẹ̀síwájú fíkẹ́ ní ìlà ìta pẹ̀lú ìlọ́lọ́wọ́ subhanahu wa ta'ala lórí àlàyé tíra tí a ń bá lọ tàbí tíra tá a ní a máa ṣàlàyé rẹ̀ ní irú ọjọ́ ìdí báyìí. Ìlànà tíra náà ti àwọn olórúkọ ìgbàlódé báyìí. ونعمل عمل شعبية ونعمل بإذن الله تعالى اللهم صل على النبي وصحبه وسلم وبارك ورسول الله ورسول الله محمد ورزقنا التوبة ورفعنا ẹni tí bá ti ń sọ̀rọ̀ afọ oníwà tí òun ní máa ń dáná níbi à ń sọ̀rọ̀ fẹ́ẹ́ ní ọ̀làdàkùnrin lọ́sọ̀fẹ́ gbogbo wa èyí tí ó ṣe déédéé tó lọ olùkọ́lọ́mọ ṣàṣì wà láǹfààní olùkọ́lọ́mọ gbogbo àti ẹni wọlé ọ̀dà tí wọ́n gbọ́ wá ẹ̀kú wa ọ̀dà kan ṣe àwọn ọlọ́dà kan tó jẹ́ náà ọjà ṣì lórí ọ̀dà ọ̀dà kẹrin sàn. Thank you. تم درس هذا على أجل رسول الله أن رسول الله صلى الله عليه وسلم قال إذا توضأ أحدكم فليجعل في ماء ثم ليتسع ثم ليستنفر ليستنفر ليستنفر ومن استجمع ما هو طب كده لا ومن استجمع عن عبد الله رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم إذا أحدكم ثم ليستنفر ثم ليستنفر صحيح ثم ليستنفر هذا هو الصحيح ثم ليستنفر ومن كان الله وإذا أيقظ أحدكم من نومه فليستنفر أن يدخلهما فإن أحدكم فإن أحدكم لا يدري أين أحدكم المسلم فليستيقظ في من الماء وفي لفظ من فليستيقظ عن أبي هريرة الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخلن

hàmì àhàmì gbogbo àwọn àhàmì tí a fi dàlẹ́ abẹ́ títà tí wà lẹ́yìn abẹ́ títà àbò ọ̀tọ́hà abẹ́ títà tí ń ṣàlàyé nípa ìmára. ẹ̀wá ní àdéhùn tí a gbẹ́kẹ́ yẹ̀wò nínú òun náà ni àdéhùn ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́ bábùlì tí í ṣe àdéhùn afọ́ àwa àfọ́ àwa àgbà. الصحابي الجليل أبو هريرة رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين أفوى أبو هريرة tí gbogbo àwa mùsùlùmí jọmọ tí ó lábẹ́ wọn àwọn náà wípé aláàdábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ìdá àtàwọn ọkọ̀ àhàdókò a sì ń bọ̀ wá kẹ́kọ̀ọ́ nípa àlùwàlá àmọ́ afẹ́sá ní yàrá àbí ká láwọn afọ àwa tó ń kọjá yìí wọ́n sáré bá wa mú àdéhùn yìí wá láti sáré tètè kọ́ wa láwọn ẹ̀kọ́ kan tó ní í ṣe pẹ̀lú àlùwàlá tá a padà bọ̀ wá kẹ́kọ̀ọ́ àlùwàlá lẹ́kùnrẹ́rẹ́. àwọn abẹ́ dá wa láwọn ẹ̀kọ́ kan nínú ẹ̀kọ́ òun ni ọ̀rọ̀ àkọ́kọ́ yìí pé ìdá àtàwọn àkọ́ àhàdókòmù pé ọlànàbí níjọ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ní ibà ti ṣàgbọ̀lá. anábìrin fàlẹ́jẹ̀ àlùfí àǹfìhì máa à fàlẹ́jẹ̀ àlùfí àǹfìhì máa à anábìrin tí wọ́n ẹni tí ń ṣàgbọ̀lá yìí ó yá mọ́sálá yìí ní fi omi sí mú ó fi omi sí mú rẹ̀ ó fi omi sí imú rẹ̀. ثم لينفر أو ثم ليستنفر lẹ́yìn náà gbà náà kó wá tún fẹ́ omi yìí síta omi tó fi sí kó tún wá fẹ́ síta. wàá lọ sí ẹ. wàmán tẹ́jmar bóyá ká kó sàlàyé àwọn méjì tá a fi lọ síwájú yìí kábẹ̀ tó máa mú àwọn kókó hadith yìí náà wà fún wa lọ. anábìrin tá a bá ń ṣe àlùwàlá sallallahu alaihi wasallam ó ní kẹ́ni kọ̀ọ̀kan ló yẹ àfi omi sí mu rẹ̀ tó tó á ní sọ́mùmá lẹ́yìn náà tó tó á nǹkan méjì ló ti wà láàrin nínú tá a lè gbọdọ̀ mọ mójútó ní àlùwàlá ìkànnà ń pè ní àlìsíṣá ìkejì wa ní àlìsíṣá àlìsíṣá wàlúmọ́ra wàlìsíṣá àlìsíṣá òun ni wíjà nínú ti ní tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá kó yá omi símú níbi lábùdù tí wọ́n mú wá gbẹ̀yìn wọ́n ní kó wà fi láàbù màǹtàwá tọ́ á fàlìyẹ tẹ́ǹṣì màǹtàwá tọ́ á fàlìyẹ tẹ́ǹṣì aláṣẹ ṣáàpù ẹni tí ó bá ti ṣàlù àlá ni a fi omi símú ni a ti kí ni jẹ̀mọ́ fi omi símú gbóò láti fi omi símú. alimami náà wà rí àárín ìgbà tó wà àwọn kọjá mọ́kínì kan náà ti ìyàtọ̀ ń bẹ láàrin al-istinshaq wal-istinsaq two different things ni tí fúlàmù sì fẹ́ lọ́dọ̀ wa nínú àlùwàlá wa tá a bá fẹ́ ṣe nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ sí i ìsìláàmù wa fẹ́ ká máa ṣe nígbà tá a bá fẹ́ ṣe àlùwàlá wa. àǹkan àkọ́kọ́ ká fi omi símú ìyẹn ní ṣèṣà nǹkan ẹlẹ́ẹ̀kejì ká fi atẹ́gùn dá padà ìyẹn ní ṣèṣà méjèèjì ẹ̀kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló wá bá dé àlìsínsàpù ọwọ́ tá a fi oníkàfẹ́ mi símú ọwọ́ tá a fi fi omi símú ó gbọ́dọ̀ jọ̀wọ́ fún wa aṣáájú àlá tí ọ̀gbìn adìfọwọ́ wa ní ẹ̀mẹ̀ta ayé àwa bu omi tẹnu wa ṣẹ́rómi tá a bá bù tá a dà tẹnu àwa gbọ́ ẹnu mi jìgìjìgì àwàtú ṣẹ́rí bá a ṣe bomi sẹ́nu agbọ́dọ̀ ṣẹ́ díẹ̀ kù síbi ọwọ́ wa síbi àtẹ́lẹ̀ ọwọ́ wa ṣe pé ọwọ́ báyìí náà láti bomi mo ti wá fọwọ́ tèmi bomi báyìí ẹ̀rí báyìí àwa gbó ọwọ́ náà lọ sẹ́nu báyìí àtú báyìí bá ṣe tú yìí kínkínní kan gbọ́dọ̀ ṣẹ́kù níbi kíni jama níbi ọwọ́ ọ̀tún wa hali mẹ́tàlá muhim eléyìí pàtàkì lọ́wọ́ ata àwọn táàmù ń kírun àwọn táì máa mójú tó rè ẹni tí ń kiri tó bá sẹ́kù níbi àtẹ́lẹ ọwọ́ wa òun là wà gbé lọ síbi imú wa òun láti kiri jẹ wọn òun là gbé lọ síbi imú wa tó túmọ̀ sí pé ìgbà tá a bá ń yọ ẹnu òun náà là máa ń fi mú ìmọ̀ bí ó yé àkókò tá à ń kọ ẹnu láti bí mi láàfin mú kìí ṣe pé àkọ́kọ́ fọ ẹnu lẹ́ẹ̀mẹ́ta ká tó ṣẹ̀ṣẹ̀ wá fọ imú ní ẹ̀ẹ̀mẹ́ta rárá bá a bá ṣe ti bomi sẹ́nu lákọ̀ọ́kọ́ ká ṣẹ́ díẹ̀ kù sátẹ̀lẹ́wọ́ wa ká gbò ìta mu sẹ́nu ká gbó jìgìjìgì ká tú lánà kíńkín ní gbọ́dọ̀ wá kùn bí àtẹ́lẹ́wọ́ wa ká wá gbé lọ bí inú wa ká fèé símú ilé ọkọjọ́rọ̀ àkọ́kọ́ tá àkọ́kọ́ bára wa sọ àkíyèsí ẹlẹ́ẹ̀kejì tá a pèrè wa níbi ọ̀rọ̀ àdìsínṣà ó ní pé ọ̀gọ̀rọ̀ wa máa ń ṣàṣìṣe kan bẹ́lómi ìbá bẹ́ẹ̀ fi omi sí mú bí ó ṣe rè bí wàá mú orí ìka báyìí orí ìka báyìí tó gbọ́dọ̀ ṣe báyìí ayé ẹ̀kọ́ bí wàá kàn fún orí ẹ̀rọ rẹ̀ ìṣàlọ̀ lára sí i láà àtẹ̀lé súnmọ́ tàbí ẹ̀kọ́ àbúhámà sọ̀rọ̀ wàá sọ̀rọ̀ lẹ́bi ké ń bi àdìsí nǹkan méjì làdìsí yẹn sọ onífàníyẹ jà ń fi áńfì yìí máa án ńmá lèyẹn sẹ́ǹfì tí ò bá ṣe ìṣáàfù kí lọ fẹ́ mọ fẹ́ jáde torí pé ìṣáàfù ní pé kọ́ wá fẹ́ omi lè jáde padà so oṣù tó wá kàn sí báyìí láfẹ́ omi nǹkan tó wọ bẹ̀tẹ́lẹ̀ ọ̀ ní padà ṣe nǹkan lẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ àti nǹkan méjì náà sì ní àti ẹ̀mẹ̀ o ni pé omi gbọ́dọ̀ wọ imú wa kódà bí ẹgbà wọ́ọ̀rọ̀ kan anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tọ́jú kọ sọ̀hábì kan tọ́rọ̀ ni wá bá gbogbo wa wí ó ní báàlẹ̀ fèlìtìṣà wà báàlẹ̀ fèlìtìṣà ìlà àǹtakù nà sọ ìmà wà báàlẹ̀ fèlìtìṣà ìlà àǹtakù nà sọ ìmà ó ní tọ́ ọba fẹ́ fi omi sí mú níbi àlùwàlá rẹ̀ fi sí mú kó wọ mú rẹ̀ dáadáa àlọ́ pa olórí o àtúnṣe kínú jẹ̀mọ́ kò tún gbọ́dọ̀ pa olórí àmọ́ fi dáadáa anábìrin ìlà àǹtakù náà sọ ìmọ̀ bọ́ ọba kan gbà àwẹ̀ nìkan ni kọ́ ọmọ fi dáadáa púpọ̀ ní kọ́ rọra fi díẹ̀ kó mi máa gbà bẹ̀ wọlé síbi ọ̀nà ọ̀nà fún ọ. bẹ́ẹ̀ sì ni ìyí àdìsìn ní mọ̀ pé sallallahu alaihi wasallam ẹnìkan wá ní àwọn sàrẹ́ntìsì kan wá bí kò wá fẹ́ mọ̀ fọ̀rọ̀ wọ́dọ̀rọ̀ níta ànábì sọ bẹ̀rẹ̀ ànábì ti púùbù sáyẹ́ǹsì bẹ̀ wò níbi kí tó bá ń gbàwẹ̀ má wulẹ̀ jẹ́ kó omi tó fi ó dé ògóńgó ó túmọ̀ sí ànábì jẹ́ ọmọ ọmọ pé níbi imú wa yìí ọ̀nà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tómi ó fi dé ọ̀nà ọ̀bú ẹ̀kọ́ ní tí wọ́n kọjá rẹ̀ lọ. tọ́ kẹwàá rí omi tá a bá wá pì yìí símú ọwọ́ ọ̀tún wa náà láti fi àfìsímú bàbá àfìsímú ànábìwá ní pé tó má lè yá tẹ́ǹsì omi tá a fi símú àáwà pàtẹ́gùn dá padà tábà bẹ pàtẹ́gùn dá padà wọn ni káwá mú ọwọ́ òsì wa tí ẹ ọwọ́ ọ̀tún la fi sí omi sí ọwọ́ òsì wa yìí ó làwà fi dá omi nì padà ó ní aburúwà pa àtúwà àwọn abìlẹ̀ ìdíwà yìí dá padà. هذه السنة سنة النبوة محمد صلى الله عليه وسلم lélẹ̀ ẹ máa gbàgbé jẹ̀ mọ́ alípa bá ti ń yọ ẹnu òun náà láàmà sí kíni láàmà fi mú òun náà láti wọn sí kíni láàpá tẹ́kùn dà padà ó túmọ̀ sí pé níbi afẹ́fọ́ ẹnu fi mú dá tẹ́kùn dà padà yìí ọwọ́ wa yìí méjèèjì lábẹ́ lò á lu ọwọ́ ọ̀tún wa á sì lu ọwọ́ òsì wa ọwọ́ ọ̀tún wa làá fi fi omi sí mú ọwọ́ òsì wa làá fi dá a padà jẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ fún wa ní àgbóyé ọ̀rọ̀ rẹ̀ o ẹ̀jẹ̀ atálé mẹ́kọ̀ọ́ ń bẹ̀ ń pé àyè máa ń ṣàlùwàlá káwa máa forí ìta ká máa lọ sí báyìí ọmọ ọlọ́run fẹ́ mú ọ̀ọ́dẹ́ ìfẹ́mú ọlọ́run tàbí lórí òun ọtí ìṣe kí ni jẹ̀mọ́ ọtí ìfẹ́mú ọlọ́run àti tànàbí sallallahu alaihi wasallam ṣùgbẹ́ yóò bá fẹ́mú ọlọ́run tànàbí yìí àyàfi ika ika bá ingin wí gẹ́gẹ́ bí ti bẹ ní sunna Kalau Muhammad sọlọ́mà àwọn kọ́lọ́mọdé àtúmọ̀lé àgbọ̀yé ọ̀rọ̀. àwọn onímọ̀ àwọn agbọ́rọ̀ kan yẹ̀wò láàrin ká fínú ká pàṣẹ́kù dá padà sáré ìjẹ́ kí nìdájọ́ Ahmad Muhammad ọjọ́ àbúrò lọ́ọ́ ní ọ̀rọ̀ sọ́wọ́. وإسحاق المراقبين àwọn lọ bí pé dẹ̀dẹ̀ ní ká fi omi sí mú wọ́n ń dorí tẹ́ bá wo hadithi bá ké fúnra wà yìí àti ẹlú pa wá ó ní ìdá àtàwọn sọ àádókùn pálí yẹjọ àti àǹfìyì máa á ń má lè yá wọn tó bá nílẹ̀ ajá ti pé ọ̀ràn yẹn oníkíní oníkàfíwì ọ̀ràn yẹn náà sì ní kápákẹ́kọ̀ọ́ dà padà. ara àwọn bíbá ti máa ń bá àlejò àti màkúwà ní àmúṣe àfẹ́rí àwọn adókòtò ṣe ó dà á pọ̀ ó ṣe kí ni jọmọ́ ó dà á pọ̀ káfíńmú láti kàtẹ́kù dà padà sunna àdébùwà Muhammadu tí yóò gba aláàdáa rẹ̀ pàápàá wọ́n ní àmọ́ kì í sọ̀nà rẹ̀ àwọn afá wa ti wọ́n pé kílẹ̀ yìí rí tẹ̀bi ní ìsọ̀nà rẹ̀ wọ́n níbẹ̀. wọ́n ní táwọn ẹni yẹn tí àwọn tá a kù lọ́rùn èèyàn pàtàkì inú àlùwàlá òun náà làwọn tọ́lọ́wọ́ bá dárúkọ níbi áyà tó sọ̀rọ̀ àlùwàlá nínú sùúrọ̀tù Máídà. ìlú àlùyá ayyuhal ladhina amanu idha qumtum ila as-salati fàkọsílù ojú anidolu awo ni pé fàkọsílù ojú àwọn ẹfọ ojú yín lórí kò pàṣẹ pé ẹ mọ tẹgẹ mi ẹfẹ mi àwọn abáàlẹ ẹfẹ mi wá ìbọn yìí láàbá tẹ wá rí wá lùkọ́ àti bá ti sọ pé fàní ẹjọ́ àlùfẹ́ àlùfẹ́ yìí náà wọ́n lẹ́lẹ́ kejì bẹ́ẹ̀ bá tẹ̀ tí wá gbà kọ́lọ́wọ́ bá ti pàṣẹ pé dandan ní ká fọ ojú àbí ẹ alfamu wal awn min al wajib. وغسل الفم والاستنشاق والاستنثار من قبيل لغسل الوجه yẹ́sù من mi tẹ́nu káàkó mi tí mú ara ojú náà ló wá àbójúwá náà kọ́ ni ara rẹ̀ náà lẹ́nu àti mú bẹ́ẹ̀ tún múra yìí gbẹ̀mú gbẹ̀lá yà jẹ́ lọ ní wọn. èyí ká ìgbà bá àdúrà ẹ̀ máa ń bá ìmá mi ṣàfẹ́ ẹ̀ ká wọn lóde mú. àmọ́ àdìbá àmọ́ àbọ̀ àdé ìgbà àlẹ́ yàrá pàtàkì wá àwọn bá pín méjì nìyẹn àbúrò àdìpá ni bí èèyàn bá fẹ́ wẹ̀wẹ̀ jẹ́dọ́bà àbú fẹ́ wẹ̀wẹ̀ ayọ̀ àbú fẹ́ wẹ̀wẹ̀ nìbáàsì àti gbogbo àwọn ọ̀rọ̀ tá a máa ń wẹ̀ á ní bẹ́ẹ̀ òun ló ti jẹ́ pé dandan òun ni ká máa wẹ̀. ìdúró náà ló ó ní àmọ́ ká àlò àlálà ń ṣe ìgbàdàkọ́mọ́ pé yóò bá ṣe àlékún lálọ́ ó lálọ́ àlá wọ́n ní kódà wà ní ọ̀gbọ́n mọ́tò káàtó fún iṣẹ́ mi náà nínú ìdájọ́ tó ń dá sí mi. àmọ́ ìṣe àbúrò àgbẹ̀ bá ṣe yìí ọlọ́mọṣà bá wà fẹ́ wọn apá àwọn àgbà ni wọ́n ọlọ́mọṣà bá wà fẹ́ wọn nígbà tó ń àwọn àbúrò yìí wọ́n ní wàtà ṣíṣù ìwòjú rí bílẹ̀ tó sì dúró náà ìwòjú ọlọ́mọta bá ń ké gbogbo àwọn ọba àbá àwọn atọ́sọ̀rọ̀ ilé ìlànà ìdáàbò yáyá àdẹ́nibí àdẹ́gbẹ̀rẹ̀ àtọ̀tọ̀wá inú tíra àwọn tó tẹ̀sán lórí tíra káàkiri lọ́wọ́ yìí wọ́n pe tíra náà ní káàkiri àtà. àwọn àmì èyí tábọ̀ àyíká tó wọ́n já mọ̀ pé ẹ níbi ìgbẹ́ tába wọ jẹ́nàbà ayébọ̀ ló ti pọn dandan káfínú káfín imú kásìlú ẹnu tí àmọ́ bí àlọ́ alákòó dandan ẹni ìmọ̀ sẹpẹrẹtì nǹkan láì fi tó sẹpẹrẹtì láàrin wọn kí ló gbé dájọ́ wa kò sẹ́yìn kò sí kí ni kò sẹ́yìn ọ̀rọ̀ mùsùlùmí sì rí ẹ̀rí rẹ̀ dàbí tó ọba ti lẹ́yìn kò sí kí ni kò sí nǹkan kan dáṣe àníkọ ọ̀rọ̀ rẹ̀ àtàkùn bẹ táwọn ènìyàn dá lórí social media ní ìṣèyàn gbọ́ kò sẹ́yìn kò sí kí ni kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ náà ní kò sọ ìdágbọ́ àníkà wí ààrẹ nìyí kò sọ̀rọ̀ àmọ́ àyíwá tábùkù àwọn àbá àbá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí torí ìwòye kan náà wòye àmọ́ wọ́n kàn wòye lè lọ́dọ̀ ara wọn kìí ṣe ẹ̀rí ọ̀rọ̀ anẹ́bù wa muhammadu ti fi díẹ̀ bọ́lẹ̀ so yìí tá anẹ́bì ti wí wá orí tí ń bẹnu hadith yìí lọ́sùn látẹ̀lé kí lá anẹ́bì wí ó ní ìdá àtọwọ́tọ̀ ahadukum fàlìyẹ́jọ àti àǹfìhì máa tóbi má oníṣẹ́ ìgbọ̀tọ́ mi bá ti ṣàdùn àlá ó yá mi òun tó ní sí mú màlẹ́yẹ́sọ̀ lẹ́yìn náà ó jẹ́ àlámọ̀lé alákọ̀ọ́kọ́ tí a kọ́kọ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ níbi ọ̀rọ̀ yìí. alámọ̀lé lẹ́ẹ̀kejì. wàmẹ̀ni tajmar baliyuti anabiwa mọ́rọ̀ ẹ̀lẹ́ ó tún mọ́rọ̀ wá èyí àti ó ti kú omi àlọ́ aláàbò lábílẹ̀ ẹ̀kọ́ púpọ̀ ló mẹ́ta wà ní àdìsẹ̀ lọ. ó ní wà mẹ́ni ìtàjìmọ́rọ̀ ẹni tí ó bá wá ìtàjìmọ́rọ̀ kí là ń pè ní ìtàjìmọ́rọ̀ nínú kéwù. wọ́n ní ìtàjìmọ́rọ̀ ó lo òkúta fi ṣe mọ́ra ó lo kíni ó lo òkúta fi ṣe ìmọ́ra àpòjúwe rẹ̀ ẹni ó tọ̀ ẹni ó sì gbẹ̀sẹ̀ kò wá fomi tágbà ó wá fẹ́ kò kúta nù gẹ́gẹ́ bí inú ìṣẹ̀lẹ̀ islam ní a máa fi ṣe irú ìmọ̀ra báyìí pọ̀ gbogbo tó bá ṣe àti lè má yé ibi tẹ́gbẹ̀ẹ́ ní ti jáde ìlànà òbí ti jẹ́ kókúta oníṣẹ̀lẹ̀ àdàkọ̀ fún ìṣẹ́jú mọ́rọ̀ tó wá ṣòkúta nìkan handkerchief ó wọ aṣọ àtúntà ó ṣe kíni owó ọbẹ̀ tọ́lẹ̀ tíjú tíjú pépà ó ṣe kíni owó ọbẹ̀ owó tó ní ewé ẹ̀sìn owó ọbẹ̀ gbogbo àwọn nǹkan báwọn tá a lè fi nu ojú ibi tá a bá ti tọ̀ gbogbo ẹ̀ ló wọlé. ìkan bẹ́ẹ̀ ń gbà tá a kéré jù báyìí lọ táwọn àbáwá mọ̀ kọ́ wa dáadáa àwọn àgbà náà gbàtà tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní kí alùpùpù ní ìlú tíbi náà bẹ́ẹ̀ ju bí àti tọ́ àwọn ọmọ yìí ní jọ́nà lọ. ọgbọ́dọ̀ bá ti tọ ọ̀gbọ́dọ̀ bí alùpùpù ní o. wà á tọwọ́ tó lè bí alùpùpù ní tọ́ ọba lómi ìta lọ nípa ìtọ́ ọ̀ṣẹ́gin lọ fi lù ú. ìtọ́ mi ni wọ́n fòtó torí tọ́ ò ní mọ yóò kéré sí irú tọ̀ tó jáde. àmọ́ táǹkì ní tìjúmọ́ àkọ́kọ́ táwọn akọ́kọ́ establish múra wa níbi àlámọ̀rí bí ta dé yìí pé akọ́kọ́ gbàgbọ́ yìí pé istijmar ipò afẹ́ sáńbà náà ló wà inú kéwú nínú mímọ̀ ìdí wọn kọ́ àwa ọlọ́mọ kí táwọn àfa àwa kọ́ wa ni pé àlèkèjà ó làá pé ká fún mi sáńbà káwá lo gbogbo tá a wílẹ̀ tán à ń lo tv pépà tọ́ílẹ́tì rò kíní kan ankachifu pépà sọ̀tọ̀bàm pépà ìwé á ní yíò láàmọ̀ pè ní àlejìjìmá táàpì àtọ́lá ní méjèèjì èwo ni àlejìjìnjáwò bàbá àlejìjìnjá ní àtàkì tó mẹ́ ayò àkábomi kábítàmbà ìjìnjáwò ìjìnjìmá rúkọ kábíwí tàmbà ọ̀sẹ̀ wọn ọyọ kẹ padà wá nù. tọ nínú ṣẹ̀ríà Islam méjèèjì ló wá wà pàmísìkù. àmọ́ sáré fẹ́ kọ́kọ́ correct impression kan láàrin kí ni impression náà ni pé ọ̀gọ̀rọ̀ àwa mùsùlùmí lẹ́nu ẹlòmíì òun náà lè ti gbàgbọ́ yìí débi táwọn yìí o. àmọ́bò làdíje máa ń wà ní pé ẹlòmíì wa máa ń lọ rè fi mọ́sálà yìí láì kí ni mọ́sálà àlùwòdú hù wọ́tayàmù wọ́n wá máa ń fi wé mọ́sálà pátálù àlá àtàlù àlú oníyẹ̀pẹ̀ ṣe é pé àlùwàlá oníyẹ̀pẹ̀ ká tó lè ṣe ó dijọ́ tá bá lè rí omi àbá ìsàn mú wa àwa rí omi ìgbà náà àmìnà àlè lómi ìgbà náà látó mọ̀ ń ṣe àlùwàlá oní oníyẹ̀pẹ̀ bí yóò ti wà ní ìṣẹ̀lẹ̀ àná o àmọ́rọ̀ àlùsìndáwà àti àlùsìndáwà méjèèjì méjèèjì tó bá wù ọ ní ọmọ inú méjèèjì ìkankan wàá súnmọ́ ju ìkan lọ káfomi nù káfomi sẹ̀lí ó súnmọ́ ó yóò tètè mọ ara wa ju káfi tíṣu pépà bí tọ́ílẹ̀tì rò làbí nǹkan kan bẹ́ẹ̀ káfi tẹ́ ara wa èyí ń kákọ́kọ́ lọ rí correct impression yẹn islam sọ pé bẹ́ẹ̀ bá ti wá tó rómi oníkẹ́ tó wà nǹkan tẹ́ fi nu ara yín hmm, islam sọ bá kò ní bẹ́ẹ̀ bá tó rómi ní tó mọ́ ń fẹ́ ewé omi lè wà ńlẹ̀ mi omi lè wà ńlẹ̀ ọ́ sì wọ́n pé jẹun fi tissue paper àti fi clean ara mi ó lẹ́nu mí ìyẹn ọlọ́run tó látàrí àwọn kó alágbó islam ẹlòmíì bá lọ báńkì ẹ̀rí báńkì lọ́pọ̀lọpọ̀ báńkì mi ẹlòmíì bá mi tó tẹ́bi kílé lára yìí wọ́n kọ̀ ra kó irúgbìn pa sílẹ̀ ni ẹ̀mí ò dẹ́gbà ah, àwọn eléyìí ah, ah, nígbà wípé kékeré náà ni wọ́n kọ́ máa dégbò bíi dágbà sábà èyí tá ti gbé bẹ́ẹ̀ náà ó wúlò ní Islam mo ti ṣú pépà náà kọ́ fi kílé lára rẹ ọ̀ ti bùkátà ti kọ́ ní ìdẹ̀mọ̀ owó mi kì í mọ́ ọba délé àbítọ́ bá tún tọ̀tọ̀ bí àbọ̀ wájú yàgbẹ́ ìpè ipò tó wà kì í ti po bẹ́ẹ̀ bá rú mi mọ́ o ipò kó náà òfin ẹni tó dágbó ọ̀nà kọ̀ọ̀kan alágbó yìí ọ̀rọ̀ tọ́ yóò ń já kọ̀kọ́. ìkẹlẹ́ kejì táàtún wa mú nínú ẹ̀kọ́ mbẹ́ oníkó ọ̀rọ̀ tá à ń dẹ́bi wa sọ pé wà má lè káàdì mọ́rọ́ fàlì yóò tè alábìlẹ́ni tó bá wá jẹ́ pé tìjìmọ́rù yìí ló ṣe tẹ́ pé ìtìjìmáàrù yìí ló ṣe alábi ní fàlíyùtì ìtìjìmáàrù ni pé tí èsè kó mi ló fi clean rẹ̀ tí èké bí yá tíṣù pépà ló lò òkúta ló lò ìwé ló lò alábi ní kó yá lò ó ní tí ó wà odd ó jẹ́ pé odd number ni kó mọ àmọ́ sáàpù yorùbá wíkì ó ṣàgbọ̀dọ̀ mọ́ lé kó mọ́ lé kan kó mọ́ lè ṣe pín méjì àlàyé lọ sí wọn ọ̀sọ́ yorùbá ó dàbí a àpàdà wá bá ti wọlé kọ́ ìjìnlẹ̀ yorùbá ìgbàlódé ilẹ̀ yorùbá bí yorùbá máa ti wà ó nù táwọn da pé èdè ìbítọ́ fi dá wà ó dáadáa wà wà àti bá yìí ọlọ́mọdé àkọ́ alágbóyè ọ̀rọ̀ ìkan náà àbá àwọn adáko mi lọ́sọ̀ pé àbá tuntun bí ibi tọ́rọ̀ rẹ wá kó sí báyìí pé ọ̀yẹ́ máa kó mi lọ́wọ́ láti wá sí. lè wá bọ́ ti kọ́ òwe yorùbá yorùbá nínú wa wà. àwọn ìwé kan ti bẹ tá àwọn tó ń gbà kan tá à ń bẹ ní ibi tá a kéré dubai lọ àwọn àbí aláwùyé pati wọn tó inú bínú. ṣé wọn tó sùn náà ẹ ẹ àkèlí bàbá ní six ìlú lọ́nà. gbogbo àwọn wíwẹ̀ náà náà tẹ̀ mọ́. ó wà alákòóso bá wọn àwọn míì náà ṣe pé àwọn òbí yorùbá kò sí wọn lọ àlọ́ àwa kájẹ̀dú wọn yìí náà kọ́ kò yé tí ẹ bá gbọ́ gbòòrò yorùbá èèyàn rí download àbúdá àbúdá àbúdá náà tẹ̀ tẹ̀ta tó wà lọ́wọ́ alhamdulilayi adúgbò lọ́dọ̀ lọ. káwéé yà bò mí òun ni pé anábùwà muhammadu allah sallam ni wà mọ̀ ní sáájú ọ̀rọ̀ balimá wàhálì yóò ṣe ó lẹ́ni tó bá ṣe pé irú àlò àlà sọ́rí irú ìmọ̀ra tó fẹ́ ṣe tó bá yàgbé àbútọ̀ tán òun ló nínú ìdáwé yìí anábìrin tí yóò bá ló kú gbọdọ̀ nìkan ó gbọdọ̀ ṣe kí nù. àkọ́kọ́ náà àgbọ̀yé tí mẹ́lá fẹ́ pa fẹ́ ṣe ìsìnkú márùn-ún ni pé a gbọ́dọ̀ ṣe ìsìnkú márùn-ún bí akọ́lá mẹ́ta láta ti àṣà bí akọ́lá rẹ̀ máa bá min salasati ahjar tábà bẹ́ẹ̀ lù bí wa bí a sọ̀tán ni àbá àfìgbàsẹ̀ tán a gbọ́dọ̀ lù lẹ́dàn nǹkan mẹ́ta láti fi wò kálukú ta la fẹ́ lù òkúta nìbọn lòdì mẹ́ta kálí tí pépà la fẹ́ lù gbogbo ọ̀dẹ́ tó la bá lù kankan kájí kínní kátúmọ̀ mi kájí kínní gbogbo ọ̀dẹ́ ní mẹ́ta. tọ́ ibi láti wá gbàgbọ́ yà ní ìdìtàwá ń ké lọ́wọ́ ìpè pàlì yóò tí èmi ké bàbá wa tẹ́lẹ̀ mẹ́ta tí ò tí ì mọ́ táà náà rí pé bí afọ́ ò tí ì mọ́ á tún àdìmọ́ tọ́lọ́wọ́ àdìmọ́ tó pé mẹ́rin tó wá mọ́ tí ẹgbẹ́ àlọ́ ti máa rí anábíwá lọ gbọ́dọ̀ sí ìlú ó gbọ́dọ̀ lékan ìdájọ́ rẹ̀ ọgbọ́dọ̀ tó lórí mẹ́rin ọgbọ́dọ̀ ìkan kojú òbí pé márùn kálí márùn nìyẹn ò tún wá mọ́ ọgbọ́dọ̀ tó fi kankan kó pé mélòó ó pé mẹ́fà kálórí mẹ́fà nìyẹn ló ti wá mọ́ ìkan gbọ́dọ̀ tó wá kún tí ó fi kéré lòó ó ṣàgbọ̀dọ̀ mọ ilé ní ó kàtà nílé ìpín sí méjì ọ̀gbọ̀ ọba ẹ̀rọ̀gbọ̀n àbọ̀ ní extra ẹ̀sùn bàbá olóòjẹ́ pé fún alóòjẹ́ dáadáa extra gbọ́dọ̀ fún wa bẹ́ẹ̀. bàbá tó wá sílẹ̀ ní èdè tí ò mọ́ yóò di mélòó báwọn kálórì bẹ́ẹ̀ jọ ló ti wá mọ́ ọgbọ́dọ̀ tó fi kan kún tí one hundred and one àmọ̀rí òmọ̀ èdè kí yóò ṣe ní wọ́n lọ́rẹ́ làwọn wà nù àkàn tọ́mọ tí ó gún wa gbọ́ ní ìlú wa ìgbà àsìkò àwọn owó àkúta hundred jọ kan rẹ nígbà ọba lórí ọlọ́mọṣà ẹ̀bí akọ́lá nígbà látàkì àṣdá sáà nẹ́bí sọmi àdíkì pé kò gbọdọ̀ nínú kùtà mẹ́ta ṣé kàlákàtù àṣdárì náà lágbọdọ̀ wá sọ ni àbí kàlákù màtàhà kàlákù màtàhà àwọn àbá àti ìyẹ̀wò nínú fídíò àwọn àbá wa nínú Islam ọlọ́ba aláyà aláàbá àwọn mùsùlùmí ọlọ́run ti àwọn àbá àti ẹ̀wọ̀n ni pé àwọn ọlọ́mọ tí ó ń ta ń délé ní olórùn ni wá àyèrà tíra mọ́ níbi tá a ti ẹ̀ mọ́ kà á ẹni bá tó rà nù wa kò ní kà á àwọn afá wa ti tẹ́ kalẹ̀ iṣẹ́ wọn wá dàbí pẹ́ntàn sílẹ̀ àwọn tí wọ́n kò bá mójútó àwọn kan dààmú lórí ẹ̀ o ṣe àfiṣẹ́ àwọn afá wa àbújù lọ lásán ọlọ́mọṣà wa kẹ́ gbogbo ọlọ́mọṣà wa kẹ́ àwọn afá àtàwọn ọmọ Islam tó ń sìn àdàbí láyé ọlọ́mọṣà wa kẹ́ wọn àwọn tí wọ́n bẹ láyé náà ọlọ́mọṣà wa sàánú wọn má yẹ tẹ Islam má yẹ tẹ àwọn àbá àgbọ́rọ̀ yíyẹ̀wò lè gbé ẹni bá wo ọ̀rọ̀ tán gbé yẹ̀wò yóò gbà pé á ọlọ́run sáà máa bá ìsìlámù pọ̀ wọ́n wá bí pé tọ̀ṣẹ́ gàlásù mọ̀tàhásù ló wá pàtàkì ní àbí gàlásàjọ àṣìjà kí ni gàlásù mọ̀tàhásù ó ní pé ṣé kásáàtì nu ojú ibi tẹ́gbẹ̀ ní ti jáde lẹ́ẹ̀mẹ́ta ló pàtàkì ní àbí kìí ṣe ká lẹ́ẹ̀mẹ́ta á gbọ́dọ̀ ló òkú ká mẹ́ta gangan ní wí. ṣèkúta abẹ́ sọ̀rọ̀ mọ̀tàhásù kásáàtì lò lẹ́ẹ̀mẹ́ta ẹgbẹ́ tá a bá mú tíṣù pépé yọ ọ̀kan tó gùn dáadáa tá a bá kọ́kọ́ lu ọwọ́ òkè a tún lè lu ọwọ́ kíni ọwọ́ àárín a tún lè lu ọwọ́ kíni ọwọ́ ọ̀pá àdìbọ̀ tíṣù pépé mélòó nù. ká ló ní kájà ti nù lẹ́ẹ̀mẹ́ta ni ẹyọ kan lè ti jẹ kódà ń ká ti jẹ ẹyọ kan a lè nù lẹ́ẹ̀méje a lu ọwọ́ bìkan a tún lu ọwọ́ bìkan a tún lu ọwọ́ ayé ẹ̀kọ́ ni àwọn àti kan náà àfọ́lá àfá mi ò sọ náà àfá àwọn ní ìdá náà mi ní pé mi àkọlà ń tà látàtí àṣdà òkúta mẹ́ta lórí àwọn ọmọ oṣù gbọ́dọ̀ lẹ́yìn àgbẹ̀ta wọn tó yà bí lèwe ọlọ́mọdé àfàdé àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀. tọ́ ọba tí wàá ní gbogbo àwọn nǹkan tó lè nu kùrọ̀ wa lálẹ́ lò nǹkan méjì kan bẹ káàdé mi ní amọ́lú pàtàkì yà bẹ́ẹ̀. òun náà arọ́wùtú wàlàágùn arọ́wùtú wàlàáda wàlàágùn. nǹkan tẹ̀lé arọ́wùtú ó ní ìgbẹ́ níbí bí a bí gbẹ̀mọ̀lú tó kọ́wa ah, ni àtìwò náà sáà ti lé síbi kó ti mọ́bẹ̀ ni wọ́n lò ó wọ́n lò pé tó ṣe kí ni ìgbẹ́ ẹran tó ti bì tí wọ́n ti wá ní òkúta. wàlẹ̀ àbò àbẹ́ẹ̀gùn ẹran pé egun tá a fi aṣẹ egun bá fi ẹran tán àwọn egun kò fọlá wá dá lẹ́bí kan egun ẹran ẹ̀kọ́ náà yóò dáadáa ní òkúta wọ́n fi yóò náà ló ti rọ̀ o anabi sàlàyé fún wa oúnjẹ àwọn ọmọ ìyá wa nú àwọn àjẹmú onígun ẹran wa tí wọ́n bá lọ rí pé tó fẹ́ mọ́ lọ níbi ṣe ìmọ́ra bálùjẹ̀ mú sọ́bọ́ ojú ẹ̀mí ti wà ń bẹ̀ tó ń gbẹ pé òun ti rúnjẹ tó bá ti ọ́n ṣùtá wọn lọ bọ́ ara rẹ̀ bá wàhálà wọn lọ ẹ̀kọ́ tà lẹ́kọ̀ọ́ àmọ́ sọ́nà àwọn ọ̀wà rẹ̀ kámọ́ lọ́wọ́. وإذا تبين لك أحدكم من قول فليكتب يديه وكلا أن nínú àdìgún kan yìí àtàbí tó dáwà lẹ́kọ̀ọ́ mi ó ní wáyé náà sáyé kọ́dọ̀ àdókò mi náà mi ó ní dání kọ̀ọ̀kan nu yín bá sùn ọwọ́ adídìde látòjú ànábì ní fàlà ìyá yàdà òfin ìná ṣàtà yàtọ̀sílà á ànábì ní ọ̀sùn ọwọ́ ají ànábì lọ́wọ́ ọ̀rẹ́ wọn mọ́ sí omi o má ti ṣe kíni má ti kì bọnú omi arábìnrin kọ̀ọ̀kan nu yóò gbọ́dọ̀ fi ọwọ́ ń bomi hátà yàtọ̀ sí la ha kàdáàkà àfìgbà tó ọba tó fọ ọwọ́ nílẹ̀ ẹ̀mẹ́ta ẹ̀mí ìlú lápẹ́ jẹ̀ náà ẹ̀mẹ́ta a gbọ́dọ̀ fọ ọwọ́ lẹ́mẹ́ta kẹ́lí ìtọ́ pọ̀lọpọ̀ ó jí tán pé akọ̀kọ̀ ọmọ náà à

bóyá kò tẹ̀gbọ́n ti gorí ọwọ́ wa kọjá bóyá a ti fọwọ́ kan àwọn ibì gangan nu páàtì ara wa tó lè pa ìṣàn bá wa. ìwọ́n wá dé ọkàn mọ́wọ́ wọn kàn sí wọnú omi ọtọ́ afọwọ́ ní omi sẹ́nu wọn náà fọnù ká àmọ́ ti ṣe bẹ́ẹ̀ ọkọ̀ san owó ọ̀lẹ́ẹ̀ni ìlú náà. so táyé pé àwọn jáàmù kan bá ti ń bẹ lọ́wọ́ rẹ̀ nígbà tó sùn sílẹ̀ tó mọ́ omi ni ó ṣe kí ni o yóò ti fọ gbogbo ẹ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ ìsìlámù èyí tí kòrónà rẹ̀ tẹ̀wá jẹ́ kí ni wọ́n kọ́ dé náà tẹ́lẹ̀ àwọn ọ̀fọwọ́ ẹ̀bólà nígbà tí ẹ̀bólà dé náà kọ́ dé àwọn pẹ̀lú àmọ̀ fọwọ́ kòrónà náà dé ọdún amọ́dé gíní aláàmọ̀ fọwọ́ iná rẹ̀ àfọwọ́ ọwọ́ bẹ̀ẹ̀ bó àmọ́ ìsìláàmù ti dá mùsùlùmí lẹ́kọ̀ọ́ ẹwu àtọ́dún náà ìtọ́ bá ti first of all kọ́ tó máa fọwọ́ rẹ̀ kàn kan káàkiri kọ́kọ́ lọ fọwọ́ nílẹ̀ nínú torí pé ọ ti sùn mọ́júmọ́ ni kí mo lọ ti fọwọ́ kàn kí ló ti kan ọwọ́ rẹ̀ nígbà wá ti kéré jù báyìí lọ mọ́rán ti pé nígbà tá a jẹun láwọn ìgbà míì lálẹ́ táì náà náà tó sanwó gẹ́gẹ́ bí abẹ́ adìjẹun náà lọ́nà ti dé tàwa sùn lọ́bẹ̀ kí ilẹ̀ ó tó mọ́ ìyàn bí àwọn àgbàlagbà náà bẹ́ẹ̀ nínú ọmọ tó mọ́ ṣẹlẹ̀ ìwúlá ti sàwọn èèyàn yìí o ẹ̀hán ẹ̀jẹ̀ ìmọ̀ àtọ́tọ́ gẹ́gẹ́ máa ajẹ́gbẹ́nu lè tí ìmì kan ìkúgbé mọ́ wà ṣùgbọ́n náà ní wọ́n ṣe alhamdulillah kí lè tó mọ́ èkúté òtí yóò ti eré gbogbo àwọn owó èèyàn ìjẹ gbogbo àwọn àtẹ́lẹwọ́ yóò ti yóò wá jẹ báyìí ẹ sì ní títí lóbi mọ. àwọn kò ní kò sọ pé ilé o ẹgbẹ́ tó lánàá bí àti ah, ilé gbogbo àwọn ah, wọn ṣe àwọn gbà ní. kódà láwọn àtẹ́lẹ ti yẹn gbà mí èkú tó lọ bẹ yóò tún lọ lọbi jẹ. ṣe bí èkú tí ọ̀hún náà nípa látàbíbà kó jẹ́ pé wọ́n ló níwèé èkú tí oní látàbíbà gẹ́gẹ́ pé àkúté oní látàbíbà kó pé àwọn èyí wọn inú gbó gidigidi náà wọ́n wà tẹ́lẹ̀ àwọn ń gbà táwọn bá nẹ́bí adáná tó ní fáwọn olùgbò là ń kọ́ létí gbogbo orúkú táwà yìí igbó gidigidi ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lásọ nílé ìgbà wá lálé wọn àwọn alálọ́bá wọn nílé wọn làwọn náà ló wá wọnú ìlú wa kí la fẹ́ kàn fẹ́ mú láàrin ìlú pé èkúté tó wá jẹ́ kúté kó látàbí bàbá ọ ọmọ bí òjò kù tí ọmọ rú nǹkan míì tó lè ti fa jáàmù tó ti kọjá lórí ọwọ́ rẹ̀ lànàbì ti dá wa lẹ́kọ̀ọ́ pé before anything kọ́kọ́ lọ́ọ́ lè ṣe kínú lọ́rí ọwọ́ rẹ̀ lẹ́mẹ̀ta ah Islam ẹ̀sìn ńlá ni wò Islam ẹ̀sìn ńlá pé àná ẹ̀sìn ńlá ẹ̀sìn tọ́lọ́ ní Islam ẹ wá dúró ẹ̀kọ́ yẹn wọ àtọ́dún náà táwọn ní kòrónà kò bẹ̀rẹ̀ kò bí gbogbo ọdẹ wa ń díwájú ẹ máa fọwọ́ o ẹ máa fọ alábìdí kọ́ àdẹ́kọ̀ọ́ ká máa fọwọ́ kẹ́yìn tó mọ̀ pé ń bi ayé ń bi ọwọ́ gẹ́gẹ́ lọ́pọ̀lọpọ̀ àìsàn tí mọ́ ń dára kẹ́yìn tó mọ̀ sọ yíò ẹ̀wọ́ dúdà nẹ́bí òṣìṣọ́ sọ́njọ́lá rẹ̀ torí ìtàjẹ́ ní a máa ọkọ̀ ẹ̀rọ nílẹ̀ mọ́ ọgbọ̀ ọwọ́ gbogbo ló ti yá ìta fọwọ́ ìdí ni pé kìí ṣe ọwọ́ gangan láìsàn ti wá wọlé bi ọwọ́ àmọ́ fi tọ́ ọba ìní lọ rèé ṣe bí ẹnu ti tàgbákọ̀ ìfọ́sípá ìsàn nínú tó sì máa yára kan ẹnu àbí imú jù láyé ọwọ́ ni tó yára lọ bí ẹnu tó yára lọ bí imú ọwọ́ wa yìí lànàbì ṣe ní bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan ní bá ti di ẹ̀kọ́ fọ ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́lú lẹ́ẹ̀mẹ́ta ó ní torí bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan ní yóò máa ń bo ní ìrìn fọwọ́ jama ẹ̀kọ́ ńlá ni ẹ̀kọ́ ńlá ni tó sì ta tó sì bá súnà tàdábù Muhammad sọ̀rọ̀ ẹjẹ́ àmọ́ dúró sí ẹjẹ́ àmọ́ síbẹ̀ bá bá ti dí báyìí bóyá ní ìtọ̀rẹ́ ní tọ́jẹ́ tirẹ̀ ní ìkànnì ọkọ̀wọ̀ lọ́bi wọ́n ṣáà ń lè jì rẹ fọwọ́ rẹ bẹ́ẹ̀ni ló bí yóò sì ní wọ́n ṣáà ń lè jì lọ́dún dandan náà kọ́ omi ọ̀rọ̀ àfikè kan mú mi báyìí aṣọ mi lè ọkọ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kínní sọ̀rọ̀ lẹ́ẹ̀kínní sọ̀rọ̀ lẹ́ẹ̀kínní mẹ́ta ọlọ́mọṣà fún aláàbọ̀yọ́ ọlọ́mọṣà fún ọlọ́mọba ọlọ́mọṣà fún iye wọn. ànábọ̀ muhammad sallallahu alaihi wa sallam dábò kan onífàlẹ̀ ẹ̀ṣẹ̀ ìmọ̀ ọ̀rẹ́ yìí bí yóò náà fáwọn àwọn akóṣù náà méjì lè yóò náà lọ́tọ̀. ìgbé bá ti ní ká fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta yìí imú wa náà wọ́n tún wá ní káwọ́ kọ́ fíìmù náà lẹ́ẹ̀mẹ́ta. kò jẹ́ fáwọn afáàmì padà wá ń gbé òwe ṣé mú èyí tá a ṣe ń di àlùwà ládùn mímu àbí imú yìí náà tó wà pé akọ́kọ́ jí wọ́n ti sún ni o imú yìí náà wà pa akọ́kọ́ jí. bàbá ọkọ̀ jí ayé fọwọ́ adúwọ́kọ̀ fíìmù lẹ́ẹ̀mẹ́lú kọ́lọ́mọ́sà fún wa ní àgbóyọ̀ rẹ̀. hadith ẹ̀yọ̀ kan nígbà ní ìṣàlàyé ní ìlú ìṣà ọ̀nà àwọn ọba ti ní ọ̀sẹ̀ tí wọ́n kìí lè nílá àwọn àṣọ abẹ́lúwa ìbẹ̀lẹ̀ ọba ọ̀hún náà ní ìlú ọ̀pọ̀ ọ̀sẹ̀ ìlú ìṣẹ̀lẹ̀ tó ṣe àlùkò ní màá sáré fún àgbélẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ على عبدك ورسولك محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. جعل المؤمنين بارك الله فيك بارك الله فيك سؤال جميل أفاق على الله يسمع فيه فيه سبحانه وتعالى أنا ما تعني كما ليس الاستثمار ويعمل الكتاب على الملكية ربي وما شكاني كجير ميتا yóò dà káàlù mi lábẹ́ fi tábà ń kọ́ṣẹ́ mẹ́ta náà mi yóò náà èyí ò ṣe mẹ́ta o a máa forí kọ́ ìgbà tá a bá ti fíìlì pé ó ti mọ́ náà tí wọ́n lọ́wọ́ gbà á. èyí tí wọ́n gbàdúrà lọ́wọ́ mi. tí a bá lọ sórí àtọ̀ kálórí àtọ̀ láti lọ rí sí ìgbọ̀nsẹ̀ ó jẹ́ pẹ̀lú àwọn àdàbà àṣà tí ò dáa àṣà tí ó ṣe kiri jẹ́ mọ́ àṣà tí Eh, àwọn àṣà tí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ fi máa ń bínú sáńdé gbogbo àwọn tó bá gbúrò àwọn àdúgbò kan táwa gbére bá ti ń gbọ́ pọ́nmọ́ tó ń lórí àtàn àti mọ̀ tó wà lẹ́wọ̀ àti eh, mọ̀ bá àwọn ọmọ báwọn ọlọ́run ṣe àwọn ọmọ sọ̀rọ̀ lọ́wọ́. Ah, àmọ́ ká mọ̀ àkúrí àtàn tàbí ìlú ẹjẹ́ a pé èèyàn wá lọ sí pé arúgbó kan ibi èèyàn ti wá ní bí àwọn búrẹ́dì tí ó dá mọ́ àtẹ̀kọ́ táwọn dáàbò búrẹ́dì náà àbí àdàbí òun lè mú tí ó dì mọ́ àbí ẹ̀kọ́ táwọn lè lo àwọn búrẹ́dì bẹ́ẹ̀ tó já gbẹ̀gbẹ̀ oúnjẹ bẹ́ẹ̀ dáwà lè lò àwọn ní mímọ̀ wọn sọ ọkàn dáwà lẹ́kọ̀ọ́ pa dáwà lẹ́kọ̀ọ́ dáwà lẹ́kọ̀ọ́ èyí òun oúnjẹ ni àwa lè wá wò pé búrẹ́dì yóò dá mọ́ èyí ó lè mọ́ dá mọ́ fún wọn gẹ́gẹ́ bí èèyàn ó sì èyí bá wà fífi irú nǹkan bá ń bẹ̀rù ní ó bẹ̀ kọ́ mu púpọ̀ pé ẹgbẹ́ ìbájá ni ẹ má fi ṣe kí ni ẹ má fi rò pé toró ń jẹ nílò tó lè wúlò bá wọn. àmọ́ ẹ wá nǹkan ní ètò ṣe pé ó yàtọ̀ sí ìlú àwòyí. àmọ́ ní sẹ́yìn bá fi lò tó wá mọ́ tí ó ti má àbí òtí mọ́ ó mọ́ náà ó ṣe kí ni jàmọ́ ó mọ́ náà ẹ̀kọ́ kàn ní pé nígbà òun ti jó ń jẹun ká má ṣe ìwúnjẹ bẹ́ẹ̀ ní ìṣèlú fún káwa múlò àfẹ́ ní káwa àwọn adìyẹ bẹ́ẹ̀ tí àwọn àbá àmọ́ sọ kí ní gbẹ̀gbẹ̀ wà pé àwọn oúnjẹ tá a mọ́là ń jẹ ní wa tí ojú oúnjẹ àtẹ̀kù tí káwọn ọmọ lọ ní ìgbà tó yàtọ̀ àìlẹ́kọ̀ọ́ ń pa ìsìlámù tó wọ́n dà tó yàtọ̀ wọ́n kàn dà á lẹ́ wọ́n fọ́ ṣe lọ́tọ́ ilé wọ́n dà á fún gọ́tà ìrẹsì lẹ́jẹ̀ kó lé ilẹ̀ ìrẹsì ilẹ̀ tó wá bàjẹ́ ẹ ẹ̀dá fáwọn ẹranko mi ó sì kíni òun jẹ ọlọ́pàá àwọn ọmọdé àwọn ẹ̀rọ ọlọ́pàá sọ ọ̀pọ̀. igi náà wọlé tó bá jẹ́ pé peter ní ó ní tì débi pé kò ní ìjì ọ̀rọ̀ ẹni pé kò ní ìṣúwájú ọlọ́pàá. Ah, ayọ̀ nígbà tó ń lọ ọlọ́dọ̀ àwọn àti wọn bèèrè ìbéèrè lọ́sùn ìbéèrè wa àkọ́kọ́ òní fi ẹni tó ti àbọ̀ alákọ̀tún wá bí sálù àlá nígbà tí àbúrò kan tẹ̀ máa bọ̀ fọ pàhà àwọn mìíràn wọn fẹ́ wọn fẹ́ rí pé ẹgbẹ́ ni àwọn atẹ́mú dájọ́ ní wá bẹ́ẹ̀ àwọn afáwa ni lọ tábà ń dáko ẹ̀gbẹ́ kò sí bí jẹ́ ikú bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà láti máa lákọ̀ ìgbèkí jẹ́ ẹ̀kọ́ òsínú àwọn kí òsínú àwọn àmì àṣà òsínú àwọn ìpín Islam ò rí gẹ́gẹ́ bí ẹ̀gbìn alìkọ́dà ló etí pé ta àrùkọ àpáta tó ní ìdẹ̀mí ẹ̀jú ndị mọ́dá lásán akwụkwọ njẹ ìtọ́ lásán gan nípò lára ń láàtọ́ tẹ́lẹ̀kẹ́ ọwọ́ ara rẹ̀ ọwọ́ ara ìbá yìí pàbá wa ń gbé mọ́sálásí jìnà kó nínú tọ́ tá ń gbé jìnà sí kẹlẹ̀gbẹ̀ dáwọ̀ kí láti wá sọ nípa ìbí tó á gbé kó nù. àmọ́ tó bàlù aláwa jẹ́ kò bàlù alá jẹ́ olórí táàkà sí ojú pé ká mú ẹnu wa ká sanú níbi ẹ̀mẹ́ ẹ̀mẹ́ta abáṣe sanú tán ká mọ́ lọ́ọ́ ṣe é lọ́sí wọn ìwúlẹ̀. ìbéèrè kejì wọ́n ní abáwá lé ọkùnrin ẹyọ kan láàárín obìnrin bíi mẹ́wàá abóbìnrin mẹ́sàn-án abóbìnrin mẹ́jọ kódà abóbìnrin mẹ́ta àwọn afẹ́ kírun ṣé wọ́n kì í jàmọ́ náà ní abikóníkàlùkù kì wọ́n kì í jàmọ́ náà ìbéèrè táwa béèrè ni pé bó wá ni wọ́n ti kí ní jàmọ́ tó bá ṣe pé gbogbo wọn inú ibi tán wà àbí tó lè gbà wọn náà ní dáadáa alhamdulillah èyí tó jọ kò ló gbọ́ wájú gbogbo àwọn tábà wá dé obìnrin wọ́n ti kíni kọ́ bọ́ sọ́wọ́ ẹlẹ́yìn dáadáa wọ́n bọ́ sọ́wọ́ ẹlẹ́yìn kíni o wọ́n bọ́ sẹ́yìn dáadáa ọkùnrin kan òun náà ló sì bàjẹ́ ìmọ̀ọ́mù òun náà lè máa ń àwọn obìnrin ní jàmọ́ rẹ̀ ó di ìmọ̀ọ́mù ìjáwó. mọ́sálà míì tó wá di sàfárọ́ àmẹ́ ti pé máa ń fẹ́ dà àgbà pátá ní ojú ẹ̀ òní kálọ́kùnrin kan láwárí wọn àtúwárọ́ ọmọdé kan náà àtúwárá òbí kúrò láti fún mi kẹ mọ̀ pé bíjọ̀ mọ́ ọkùnrin láàbá ti méjì lọ́wọ́ láti mọ́ dúró a mọ́ gbé sẹ́gbẹ̀ ara wa ọ̀sẹ̀ ẹ̀ ìmáàmù odò sápàtì ẹni tí ó tó lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù odò sí apá ọ̀tọ̀ ìmá nírú bẹ́ẹ̀ tó bá yẹ pé obìnrin wá ti wá wà ń bẹ̀ tọ́jọ́ fẹ́ kí ìrùjọ mọ́ bí àwọn obìnrin méjì àbáwọn obìnrin mẹ́ta àbóbìnrin ẹyọ ọkùnrin méjì kúrò láti tó sáfù àwọn ọkùnrin ò gbọdọ̀ tó sẹ́gbẹ̀ ara wọn náà èyí tó bá jẹ́ ìmáàmù tó dàgbà kó tó wájú ẹni tó wá jẹ́ ọmọdé tàwí ohun ojú sí ẹ̀yìn ìmáàmù tó bá dúró sẹ́yìn ìmáàmù àwọn jàmá àtọ́jọ́bìnrin àwọn wá tò sí ẹ̀yìn ó mọ̀ pé fọ́múlà àwọn tí ó wà ní pé one one four five seven eight nine ten tó yé báwọn jàmá àbí fọ́múlà náà kọ́ làwọn oníbọ̀ọ̀lù wọn pè é tó yé báwọn. Eh, kọ́lọ́mọ́tà fún ajá àgbọ̀ yìí lọ́wọ́. ẹ̀rí ọ̀rọ̀ yìí àfa wa anasi lè máa nìkan ọjọ́ ìwà wọ̀lá à ń tó jẹ́ ọmọkùnrin oṣù lẹ́yìn wọ́n ní àlẹ́bí sọ̀rọ̀ láàrin fún wa. níjọ́ náà anasi lè máa lékì lọ ìbáìtì ànábì wa ni wọ́n fi àti yọ̀bì kan lẹ̀ fún mọ́sálásí lórí wa. ó wá wù wá ẹ̀yìn lákẹ́kẹ́ kọ́kọ́ wá yan nàfìlà bẹ́ẹ̀. anijọ́ náà tá ànábì wa débẹ̀ ànábì tó sáà fún ojú sí wájú tọ́jọ́tọ́jọ́ máa fi lò ó anásù ní malik o tó sẹ́yìn ànábì ìyá rẹ̀ tí ṣe ń sùn lẹ́yìn ó wá tó sẹ́yìn anásù ìdí máa ní kí ìdí ọlọ́wọ́ àtàrà àti ìwọ̀sùn. sọ́lá kó sàkàrà bẹ̀rẹ̀ ńlá àlékún ní sọ́lá. irú ọgbà yìí wọ́n ní tó bá ti gba àti wọ́n sì ń gbà táwọn abẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rù láwọ̀ ọkùnrin àwọn méjì láti bẹ̀rẹ̀ ẹni tó jẹ́ jẹun náà máa mú mo ti gbó sí ẹ̀mí ló dì máa ti gbó sẹ́gbẹ́ ọ̀tún dì máa àti wọn bá wọn lọ ìgbà wo gbà sálámà báyìí wé náà bá wẹ̀ yìí wọ́n bá yí báwọn obìnrin ti tún sí gbogbo ẹ̀yìn àwọn ó kí ló ṣẹlẹ̀ sí ló ṣẹlẹ̀ wọ́n ti kéwù náà kìnnà ọlọ́pàá fún wa ní àkọyọ ọmọ àìkú sára. níta gbéyẹ̀wò gan-an nìkan bí wọ́n ní báyìí kó kùtà la fẹ́ lò sí àwọ̀ kùtà mẹ́ta ká lè wé ká da ewé mẹ́ta ni àbí tá a bá rí ewé tó tóbi dáadáa kí ló kó ewé tó máa ń pàlàbà olódì wáyé tó ìlú lóbi tó ti pàlàbà tí àwọn akọkọ lóbi gan á tún lóbi gan á tún lóbi gan ó lọ́la dáhùn àfa ìgbéyẹ̀wò pé ṣé tàlá àtùmọ̀tà hàtì ni àbí tàlá àtùmọ̀tà yìí tà nẹ́bi sọ fún wa ní kí òkúta mẹ́ta ibi ẹsẹ̀ tó da ní kúta àbàlú ewé ojú ewé mélòó abẹ́lu òkúta òkúta mélòó abẹ́lu ankátìgù ankátìgù mélòó aliwa ti báyìí ká gbé ankátìgù sọ́nà mélòó mẹ́ta tí lè jẹ́ pẹ́ta látàtú àgbàlagbà ọlọ́ọ̀tà ọ̀tà ọlẹ́dún pé ó ti ọkọ̀ gbọ́n pàmí ẹ̀ níbi ewé àbí kankan bẹ́ẹ̀ ní ara ní ọ̀pọ̀ ìgbà tó ti máa ń ṣe bẹ́lẹ̀ ẹyọ kan àbẹ́bẹ̀jì ní wọ́n ṣe kò sì mọ̀ níbo ni ó ti ṣe ah, èyí tó ṣe kọjá àwọn èyí ò ti kínú ó ti lọ ní ọba dàlá àti àkéjìnà ìnàkínà oríire ńlá kan tá a mùsùlùmí ṣe oníkádùn àdúrà tó lù wá wà wò láti àkéjìnà lákòmọ́ bàbá gbàgbé tó yẹ ká ṣe náà wá sí i. àwọn àpáná àbá àṣàṣìṣe nǹkan kan tó ṣe lè pé kíni tó yẹ ká ṣe é tó kọ́lọ́mọ́sọ àpáná àpáná wọlé. alákùnrin ha ti la fẹ́ lóyún ẹ̀rọ pé èyí tí ẹ̀ ti ṣe sẹ́yìn ó ṣe kínú òtùmọ̀ bàtẹ́ yẹn ti wá gbọ́ yìí ni ẹ gbọ́dọ̀ sí àmójútó rẹ̀ ọlọ́wọ́ ọ̀dọ̀. gbogbo tá a bá ti fẹ́ lò pátá ó gbọ́dọ̀ tẹ́lẹ̀ lò ẹ̀mẹ̀ta ó jẹ́ akásí ó jẹ́ tí pépà ó jẹ́ òkúta ó jẹ́ ewé ó jẹ́ pépà ó jẹ́ gi tó ní ìtura ó kó tó bá lè wúlò ẹ̀mẹ̀ lò ẹ̀mẹ̀ta ẹ̀mẹ̀ta wọn sọ àwọn ọba àwọn ọbẹ̀ ìkọlẹ̀ ẹ̀sìn mọ́ọ̀rẹ́ ó ṣe àlẹ́kọ̀ọ́ nínú àti àlẹ́kọ̀ọ́ àbúrò ìṣẹ̀fẹ̀ ìkọ̀kọ̀ وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت